odeju anibi ke wana lo kola jale otele tele tele tele tele tele ngamo na agbade ni mi hmm. mbo tele tele tele tele le mo na ada kanya uma akanya leki je uma ma tewo mano ma to ya ne mano hege hege mo lo to ya no mo ne fa ya subhanallah

sọ̀yìnrúnà usman ọ̀làzàbà kùmàdún ẹ ò gbọ́ yẹ kí sẹ́nà usman kẹgbódùn kẹrẹ́ yìí ọmọ kọ̀rẹ́sì ní sí ẹnẹ ẹ̀dọ̀wọ́ wo ẹnẹ ẹ̀hẹ́hẹ́ nínú kẹrẹ́ ẹ máa kó òun yìí hàn sọ̀yìnrúnà usman bẹ́ẹ̀ nínú afẹ́n òun dẹ́ fakọ́rọ́tìlẹ̀ awọ̀l lẹ́mọ̀ rọ́ ànàbíyò ما يلحق بأصحابه من الأذى وأنواع العذاب أمرهم بالهجرة إلى الحبشة أبوك نبي نجد أدو ما يلحق بأصحابه يعني أقرب من الصحابي من الأذى لغا كان وأنواع العذاب وما بيشا كولو كولو وبيشا ولو لو لو لا matini de judo amarahum bil hijrati ila al habashati abaka nya tabale ye to mamungo memu jana edu tanek melote habasha habasha ikik ma do habasha kidei ngbele ngini ikwele o jana bo ma do habasha dama onsi eritrea ngadikota ngbele mda ethiopia ngini Addis Ababa ko headquarter Ethiopia is Addis Ababa ìkìlẹ̀ Eritrea Ethiopia Tanzania eh, ngoy Kenya Mozambique àmọ́ gbóyè du ìṣẹ̀dàmá. ìṣẹ̀dámá gbogbo wí gbogbo ìṣòyí obama barack obama ni eh? mubarak obama duk madonda habasha amunu yadumalo lọ mọlẹsẹ amunu ìyọ christian فهاجر عشرة عشرة من أصحابه وخمس نسوة mboke se hijira ma de otane mboke le me wa ma ni bobu le me lo ena di na lo le boke le bobu le mana nga karatu ka ja ce duk wa kinu bobu le mani imani ke ya kwa ma ce da ma ena di ne boke le bobu la ce da ma ni kale na ce no bule na ce ojo ce ce wa mi ki de ojo ce bobu le a ce karatu mi ke na de na mi karate bok ma o mit kama aliuman dukwe dogelen dubule hmm. se lu ma ngode utane minhum usman bin affan sayyiduna usman wa zawjatahu wa zawjatuhu oyan uqayya bintu rasulillah oyan wiki shoma nibi unubule amango obìnrin kò máa ń ná وقد رجعوا بعد ثلاثة أشهر مامو مامدا مامدا بيونيو بيو شمتا بسبب ألم الغربة تودي دليل يوانو نجوك ماشي ما كشو نجوك دبو tòjàtẹ́ ẹ̀rẹ̀wọ́n ní sojú ẹ̀rẹ̀wọ́n sanyájá ẹ̀ṣẹ̀ ẹ̀wọ́gbọ́lá yájá síbí zuna ti dẹ́wọ́n ẹwà wò kẹsọ nínú yòókó yàmúnẹkú bọlá gẹba gúdú ẹnà ọdọ àwọn mákẹrún lẹsẹrún kí a ti kó wọn má yapa ní wọn kìsì ọ̀rá ẹ take refuse báma òjò ọgẹlẹ ń màyàn àjọ yìí. بسبب علم الغربة تدي سبب تدي دليل alemi iwo gorobeti onono yokumachi mama ne ola nane ama mola environmental changes te ola magbe environment lente du mbe kama de so oyane asian country nga mangoku madaba yele red sea male gbogbo gbogbo gbogbo ma wọ́ áfíríkà rẹ̀ áfíríkà ma wá dẹ̀ lẹ̀ áfíríkà ma dábàá wa ìdí àwọn kàbọ̀ bàágùn àkíní áfíríkà ìṣòyànà ẹgbó kàkìgbè fìlámì yín kwẹ́gbẹ́ yóò dúdú áfíríkà ṣùgbọ́n dàbí obìnrin ṣe abubuwa ya níbi mashini da kan yawon afirka yawon madaba wọn ṣe ethiopia ọkọ̀ yayi mọ̀mọ́tọ́ wùlẹ̀mọ̀dé lè gbé maka gbogbogbogbogbò yẹ́dà wùlẹ̀kàkà imẹ́ni wùlẹ̀kì mẹ́dímídímídímídímí wùlẹ̀wùn ṣe ní takò nàkíkú yẹ́dà táwọn àwọn yẹn atọ́kọ̀ pé yé dà ọjọ́ ọmọ yóò nùgbọ̀n máa yẹ ẹyá táwọn máa tánì ojú ọjọ́ àkómìtì máa kọ́ di ẹkọ ànàyìn níjòkòsí lẹ́rẹ̀ mẹ́ lélẹ̀ kí yẹn tọ́ náà ẹ̀dọ́mọ̀ mẹ́ bẹ̀kẹ́ lẹ́yìn ní ẹ̀dọ́mọ̀ mẹ́ ẹ̀lẹ́kọ́ ó yá anagbókò máa ló máa gbísí màá náà máa gbísí màá ní oṣù jẹun ẹdí mẹ́ka bá yọ̀ ẹ́ yìí oyeŋ ka ma je ku buki ya ku isi awon mamu yeŋ ko yo ma ko edo ke ndo rame ngo rame ya du si yeŋ ta oyeŋ ma ya je do mo mamu ko yo edo ke ndo ro olu yeŋ ka ma je yeŋ ayo maka di obata ku be ba che maka ili yeŋ ola bi wa jen etele yeŋ afrika lu tu mo maka bo afrika ru kuma masu rice and beans ngbe bọ ma ọjẹ cameroon bụ ọ̀rẹ́lẹ̀ ethiopia lẹ hmm? bụ ghana ọmọ sì jẹun ya ẹyà yẹ kí a ya gbé bí ẹ nínú kó fura nínú ikaka ṣe nínú bele wola tse ko yi wola la da ba lɔ three naira yi wa mi maa ni maa ni ɔgɔ to hɔ ɛ ŋmɔ mɔmɔ kɛ kí ɔgɔ tse tse ne ma nu ɔgɔ tse tse ma ba ne ma do tse ŋu ɛŋɛ ma hɔ ɛŋɛ ŋmɔ tɔnɛ le tugbo ya ŋu wo ɛfɛ tɔ ɛŋɔ gɛnɛ ti dɛ ma de yɔ a do wɔn si alɛ mele wakilati adadihim mai mace nya ujo ma tu jejo mi to le mamu dabi fakratu rabi'a wa kana dhalika fi sanati al-khamisati min al-hijra odo ke nyalu le so odo ke lu kanabi si hijra hmm? sanati hmm, min al-hijrati وهي أول هجرة في الإسلام إيه التي هجرة يجود دكما فيها دين الإسلام عليه نغانيكو تو أهلا نما قالت إسلام حمزة وعمر إسلام كسيدنا حمزة ما سيدنا عمر با في سنة الخامسة يوضو يكلو أسلم رجلان من كبار قريش أما دو يومي جيكو يا بوغيو قريش مشهوران بوكي سمني يوما من سمني يوما يوم بالقوة والشجاعة ما سنة أقبايو ما سنة أقبادو ما دا ما دولا لما يجون جبيا بون àmá àgbàn bọ́ gẹ́lẹ́ méjì wọn lójọ́ máa gbàdé nì wọ́n máa hamzeto amúnẹ̀bí yìí sọlọ́lọ́hùn àlẹ́hìwá àlẹ́hìwá sálàm ọmọ yàtá níbi ọmọ yàtá òṣè amú amẹ́tò ọmọ yàtá ọ̀nàbẹ̀lẹ̀ وعمر بن الخطاب بيوم عمر أما خطاب أجي فتنة وغانا وسبب إسلامه dalili ibu islamu hamza anna jariyata ayyaratu idha'u abu jahlin o ma nubleka òun yìí kí wọ́ alọ́la ìbílẹ̀mù ayyaratu ìbílẹ̀mù lọ́lọ́ akanyakabi jahila dukẹrẹ bọ́mọ mayẹun hamza kwa abdullahi ata nabi sallallahu alaihi wasallam amaniyinata. ta hamza bí abdulmutalib hmm? mayi abdullahi ata níbi muhammadu sallallahu alayhi wa sallam amaniye nata bómìnà àwọn jíjọ mọ́gẹ́lẹ́ ta ọ̀la ń àbújá ilẹ̀ àdọ̀fẹ́ ṣàkẹrẹ bá níbi tabalẹ̀ fọ̀tẹ̀wọ́jẹ́ ilẹ̀ zálika ṣàpẹ́ ohun ìfẹ́sẹ̀ ọ̀ọ́ abujali abujali kidecho mayata nibi manata amja shuni na kanga mashi wa ghadabahu wa sabbahu ikpede bishe ki kide ikpere yedo kpabie ina bu oli ni mabugiyo وقال تكك وكيف تسب محمدا وانا على دينه وجيء ابن محمد omi udago ya dini nkwe ngini thumma aslama ya mi islamu ba mm, fakana ahsana nasa islama onwi mudene islamu ki wati nyonyo eh ewo boki igbadini islam agani ko idoboki adini won wati nyonyo Mm. انتهى حتى وعمر بن الخطاب انت فتاني حتى سمي أسد الله gbogbo madoka gagu yoyo agagu yoyo wanne mutumu kwesa sai na liyo ke nke sai na dai Hmm? sẹ́nà lé o sọ ọmọ ọmọ mayun ní ẹ̀nàta òun pátá sẹ́nà lé òun ní ẹ̀nàta asẹ́dùlá ṣàṣẹ́dùnú asẹ́dù mẹ́dọ́ká gbọ́ asẹ́dùlá ẹ̀ ṣe asẹ́dù agagu yọjọ́ wà ní mùtúmù hmm. agagu hmm. yà láhùn ẹ̀ náà tẹ́rẹ̀. سيدنا عمر أبو لي ما كان أحد يرجو إسلامه ولكن النبي صلى الله عليه وسلم قبيل إسلامه قال اللهم أعز الإسلام بعمر ما كان أحد يرجو إسلامه إن ندوك نهب لكن سيدنا علي umar ìtẹ́nẹ́ kí agbè islam bá ẹnẹ dúró kéjú ní ojú kí ẹnẹ kí agbè islam mi ṣe mú dọgbátá kí agbè islam mú wàlákí nà nàbíyà kò bẹ́ẹ̀lá islam yìí ṣé dé òun àwọn níbi asọ́lọ́lá alẹ́ sọ́lám dọgbátá kí agbè islam ìṣàbí ojú ibi aláhùmá àìsàn islam bí umar ó ọjọ́ ìpàdé islam pẹ̀lú ìsìpá umar mọ́nà. كي عمر كم إسلام يبمنا فحصلت له ببركة دعوة الرسول وزوجه يا يا هاب نوغل تلا البركة دعاء نبي دعاء نبي الله وزوجه عمر وبعدين إسلامي أه عمر بن الخطاب اتنين نشا أنبي تاني تاني ya cuci ama bakpanyonya ada kanya kere buma leila isene ka eboki ngok boko to jane habasha bokong ungarolo de yeni umar isene kishan noyi wala abi umi amoja nyakurumi tewu unaki kuluto ujane habasha nagi umar taki أقام عينا يا أم عبد الله وأم عبد الله قالوا وقال ngakau kokoda zaitumuna fi dinina me kan ya dunwo dini ana me da kan ya wata bale ne zabo ila ardillah haythu la nuzi alo to ya no jo bu mama ka kan ya buan alo فقال صاحبكم الله لتا وجوكي شايتما وجوكي شايتما ده صاحبكم الله أبوكم يا يا عامر أخبرته من لباريدهم gbogbo kò lé lówó sọ ẹnà ọmọ kò lé ẹsọ kí lówó làkìkà ń wà ẹ̀ẹ́dìpọ̀tọ́ àkí islam agbé islam lẹ́wọ̀ lọ́hìn láyé islam àtà islam àfimárì àtà ibọ̀ tí àkí agbé islam ayẹ́tọ́ máa lè nù sẹ́ndẹ̀ ẹgbà kí ìjà kí àtà bí ọlọ́mọdé nìgbà tó dákẹ́ dánwó tó gbìtì pa máa pàpà sílẹ̀ lẹ́mọ̀ kánà ìrọ̀ mi kọfẹ́ tó ṣì dé ti àlọ́ torí ìṣẹ̀nú amma oyo yewu nuji pa tudal barka du'a ya nabi sallallahu alaihi wasallam ka nabi sa sha du'a ke ni allahumma a'iz al-islam bi islami umar bin al-khattab ngbo ke gbe islam le chuyin darul akr arqam ibn abi arqam omo yo gbe islam o le ke ale ko yin attack yan do orin yẹn ọjà nígbà gbọdún gidẹ ń àmọ bàpàṣà rojí ọmọlẹ́yìn wa wọn yọ di islam wà mu. abdullahi bin masoud kayi ìkàdábà kí wọ́n ṣe yìí buhari máa zùlọ na a ìzẹtùn múnzùn asilama umaru ẹgbàdo òpáyọ̀ àdéhùn ẹ̀kọ́ ẹgbàkọ́ ismail gbàdé ní islam ọ̀hún òpáyọ̀ àdéhùn ẹ̀kẹ́. Hmm. akwai ke sai na usman gbade ne umar ina e mi ado sai na umar òun ka níbi àkọ́ ya mẹ́dọ̀ ọ̀dágbò kúmẹ́tse mẹ́dọ̀ má yà ní ṣe ọ̀wédọ́ má dọ̀ má kà ní mákẹ́ ọ̀wédọ́ tó dẹ́ka má dọ̀ má yà mẹ́dọ̀ gbogbo ní ìkẹ́ ìkùmàṣà ká yọ yóò wáyé so we don o we chim nade chima chima ya mm ya ne ma ke yo kale e ba bi ka ko ta ka we mi meni o do ke lu hijra mm so galen no on le ka ko mi ji on da na go ta to di o do hijra e lu su bi ani bi ti hijra e ke ta nti chu chin ami sa be mi je ma chi hijra ah. hijra ke ji nu gu ni ba ni di on le ni ge mm sàmìlì pàmò àwọn ṣe ní èyí ra ẹta ṣe é kà níbi ṣe pọ́ọ́láhùn tòbí ọdọ́ mẹ́ẹ̀ ẹ̀wá kí adúdọ̀ ń ṣe hijira kó má kàrí ńdọ́dọ́ kẹ́ ló kà níbi ṣe ní dúdọ̀ ẹlẹ́màbìrẹ́ yó ọmọ ẹ̀ hijira iyamdi kọ́bùlà lè hijira ti máa yóò zọ ẹ̀ma ṣe bìrẹ́ yó kọ́bùlà lè hijira lẹ́mọ̀nyọ̀ tó lè ti hijira tì ní dọ́gbátá mà ti hijira ọdọ́ mẹ́lú àkọ́jọ́ tó ọ̀nà mi nàá yá tẹ̀rẹ̀ sẹ́tù yé hijira lẹ́gbọ̀n ọ̀bì ọdọ́ mẹ́lú hijira alẹ́ tẹ̀ nà kéjú ìkàmẹ́nu wẹ̀ yú. anabi ti hijira tí ìta nù. Ilé ìjàmbá ìjírò ẹ̀yẹ kejì dọ́mọ́ta hmm? tọ́ náà abdullahi bin masaudu kadẹ ń sẹ́nẹ̀kì jẹ́ ńlá níbi sẹ́ni sọ tatatata madu tẹ́júgede mà níbi sẹ́ni sọ tatatatata múnẹ̀ sẹ́ni jòfì ńlá ṣe ewu wákàmí káàbùrẹ́ wákẹrẹ bọ́ mà wákẹrẹ bọ́ pẹ́ dọ̀ dúdú pín mìíràn malik islam ọ̀sẹ̀yìn amọ̀rọ̀ mú islam gbà meanwhile àmà àdàgbà àdà níbi pa gbogbo màyàrò yíyí yín ń màdíjú tánà gbàgbàgbàgbà ngamur ń as, ibùnú as, fàjá ans as àwáìl asáhàmì òǹdí àmì bẹ̀ni sáàm ọ̀lẹ́fà bẹ̀ni àdè kọ́ọ̀mù umar ìdébòjì umar وعليه خلة حبرة وقميص مكفوف بحرير فقال لعمر ما بالك ونجد عاص بن وائل عليه لعنة الله يمكد عمر أولى أو أقربوه فقال زعم قومك أنهم سيقتلونني إن أسلمت مبوك أقوم يمي إسلامك بما دمك قال لا سبيل إليك هوني وعد قيل هوني لرمون فأنا لك جار أمي أمي ني نعدي فين دي فأمن عمر وخرج عاص mbeki ma ma kaka ma pale iya mama kokotu yo olama mama onuja ngas kodu fa wajada nazakar sa'ala bihim alwadi iwali amune ogo duki teshe kwa kopa amune kwa ku ni akama aina turidun gomelo qalu nuridu hadha ibn khattab alladhi sabaa ola umaru ngamu eki laki ya doni tito sabaa che dona ilade la sabira ile yani a ah, oni kinya ku jaboni ile den oda leki adwere re kwa kwa mama mudari Allah. Mm. ma hmm. mọ̀ọ́lá máa mú ẹ̀kì àdàmú dáná àpòmọ̀rọ̀ kìí àgbè ìsìlámù yìí ni na mọ̀rọ̀ léhùn tẹ mú ọ̀lẹ́ máa ṣẹ mú ẹ bó ẹ máa má pò mí màkà ó ẹ̀nà ọ̀nílẹ̀ dánmọ́ ẹ̀yìn àbìbàlẹ̀ abójá gbogbo makuba níbi twelve there tá alẹ́tọ́wọ́kú ń gbàdé. بينوا وكان عمر قبل إسلامه من أعظم المعارضين سيدنا عمر دقوتك بالإسلام إديه وبوغازه ẹnu gbogaga muharidi na bókì ìdògì gbọ́ bókì dòbì kì islam martin islam muharidi na lè islam ومنتقمين ممن أسلم ما دعوا بك بإسلام الله دموه لنا اوكي وعمر بن الخطاب الثاني الخلفاء الراشدين ان كيجي من خلفاء الراشدين والمنتقمين من من اسلم عشان ادك يانو بوكي باسلام فاعز الله الاسلام باسلامها الله يسلم وقال دون اسلام سودي اسلام يونكم واقبا فقرة الرابعة وكان المسلمون في ذلك الوقت أربعين رجلا يكيل أبوك لك بعدين إسلام شنو ويوم إلا أوناوي هما مناجو بميج وعيد عشرة امرأة بوبلا شيء ولا وانكا magane ko eh abi daidai to ndile ka bo ikma lo to yana habasha ke habasha ke ke no yumola mamuda bi makka da makka lai mahyunun mbebo le kwa moyamani eyúwe àwọn tẹ̀. bẹ́ẹ̀ bọ̀ kàkí ni àwọn kì í sí kuma àwọn dàbí ayé ńgbó kuma yọ ànumọ́ ọmọlẹ́ ra àwọn ọmọ gbó lónìí mọ̀ àwọn gbó àkíní òtítà lásòrò tó nẹ́jẹ̀ mi kàníbi ìgbà tánẹ̀ àníbi ìgbà tánà mi káfíìrì màsìsì jẹ́dàpá níbi àbó kànúbi asọ́ka tó kìí ṣe owó máa páyún màmá yára níbi kídágò kìí ṣe wáyé ni máa gbọ́ kànúbi tìkàrà tó ìgbàkigbé sọ́rọ̀ tó náà wàtàkàlàmà kàlàmà hasanan àni àlè àti ìbílí ìdú etí ma kàkà níbi ọ̀lẹ́yàn kàlọ́lá mọ́ dèmá. àkàmàgbọ́rú hmm. àmì mo fàṣẹ́rù náà bọ̀ nuluke bie bie ne ka kuma sha doa nuluka le ŋɔ la kuma ke nye yoli ta fi yonu gati ni ki ye tɔ bi dɛ mɛ na ne bi ni kurani na gba yana faro aito mu lɛta wali uzza mɛ de labari mi o de la ta kpai uzza wa salata wa manata salisata al ukhra kpai manata ye ke ta iya ŋɔ ci len tilkal goroni kul تلك الجرانيق العلا بيوديك مودوك جدون كي جرانيق العلا هيك سياتا تيها مودي إن شفاعتهن لترجع تقوى موديدو أموك بوما شبوكو ناكيجوني kirata ne kisa kiasi kinyanu boma ole mchi ibili mola idu itima bọ́tà mi mufasiru ni ẹ bìẹ bìẹ n'ẹyìn ẹn kà màṣà kà mẹ́rin náà níbi yẹn dùn máa ń yẹ kọ́ gẹ́lẹ̀ ìbílí yẹn dùn yá níbi àlọ́ níbi àhọ́gẹ́ náà lẹ́ka ẹ́ àbí ìbílí yẹn dùn yá níbi àlọ́ àkíní afọ̀rọ̀ ayé tó mu lẹ́tà wọlé wúzá wọ́n mọ̀ náà tẹ̀sálí ọkọ̀rọ̀ wọ́n tẹ̀lé ní kìlcúlẹ̀ inna shafa'atuhunna laturja ibili amdu nyala luka ya ogene leka eba edo mi kabire bo amaka shegi mi ta gene ko lai ni ko de no ene ju enu gba no mu mu ti anyu ta gera lu da ngai ko le yon aba ne bi akara to gba to ti kala won najemi first you do lillahi wa'budu mẹ́tì sì jẹ́dẹ̀ àwọn ọjọ́ mẹ́ra rárọ̀ ọjọ́ takami káfìrí dú kàní àmà pàtókójì kàdá nìyí àmà lẹ́kọ̀ọ́là níbi yàn yín ọ̀dẹ́dẹ́ mọ̀mọ́ àmójú kó kàdá nìyí. ọ̀làgídẹ́ yìí àmì tẹ̀síìrì ìwé àbújábújì máa kọ́ làgídẹ́ wọ́gọ́ kó kàkiri. sheikh abubakar mahmud gumi ìkọ̀tàkàdà akédàtò sọ̀híhá ìdọ̀làlẹ́wà ìkàmì hójà kì nọ́kọ̀ ọwọ́ ìràkìlẹ̀ ìkàmì hójà ń wáyọ̀yọ̀ nàgánìkú ìdí ẹ̀hún kìkọ̀ káàdà ń máa dọ́kà kí dẹ́tù sọ híhá ojú ìyẹn sheikh nasiru dini albani ìnà tákàdà ń máa dúdú kí nesbol mechanic nasbu majanik li nasfi ahadith al-garanik nadoka bo bọ́m̀bù ìmọ̀dọ́kì ìwà ìmọ̀dọ́kì mẹjanik ìwà ẹ̀kùnmáhùdò matanya species amayo amayo yiki walola granite ekikɔtaga de lo jomi do do ki adukɔ yi de igwa bɔmbu ma do igwa ŋu si mejanic nesbu mejanic limnesil ahadisil mejanic eh, garanik nasiru dini albani amadisi ẹ̀pà bí ẹ̀pà bí ẹ̀pà kó ìmú gbáàgbáà amadisi ọ mẹ̀mẹ̀lẹ̀ kìtì wà lẹ́nu ṣe ìṣe ni tààtù yẹn hùn ìṣe ni pieces ẹnẹ́nẹ́nẹ́ ìhun náà ríran gbáà ọ̀lọ́tà ìdálẹ́ pé kẹ́nu 2002 ìdẹ́pẹ́ sí kékeré àbáyé nínú. تروجو لي كتين كتاك ديلا نسب المجانيك لنفس أحاديث القرانيك للناصر الدين الباني أكيدة الصحيحة إيا البوكر محمود قميون وتراي بيتي بيتي يعني يعني بيوجو ń yà da ya òtítọ́lá sórètò àwọn kùlùhíà ìlẹ́yà ọjọ́ àkíníhi عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول ọjọ́ ṣọ́ndókì ní màmáyà ń yàdú tọ́dọ̀ dàmẹ́nẹ dún tìrẹ ní kọjọ́ jẹ́ fún èyàn bí kìí sàmú oníṣẹ́ oníṣẹ́ ilẹ̀ kọjọ́ yàdú màmáyà yàn á lò kí ni a pẹ̀sẹ̀ntì ń hàmùnẹ̀ báyìí ọyọ tọnu ẹgbẹgbẹ òdodo lónà fọ ìnáwó yẹfìlíkù mi bẹ́yìn ní ẹ̀dẹ́ yìí ìyáàdó tẹ́lọ ọgbọ́n ṣẹlẹ̀ wọ́mi kọlfíhì ìyáwọn ọdún tẹ́lọ ọbẹ̀rún gẹ̀ ráfàdà amádìdì màá dọ́gba àwọn níbi dúbìrún tákùmọ̀ láìkú àkíwájú ṣẹlú ànúbí anyájú yanya anibia onu go malaika jibril si zi kuwatin inda zil arsil makin eno payu mi si chene ki bili ni ki wa attack yun hmm. ki a pie jura so gra gra ki a bogbo uche ko yodu ko unche nsin onu go ya yasluku min ya dahi wa min khalfihi rasada ya ka megadi de lo gbon ya de lo bi kidago ki usa li alama ankari abilago risala kojo ki tabbata ko ngani bi kidan ku ki so yo jero amone amala ko kuma ide unde aile ke bile ni ke tempa be anin but abe ke chikavori ha ma je de ko bili tun ka ma je to do da ngi bili ba se bili ni ke dongu jira ma yu tura ma de bili kùsùmínà níbi ọjọ́ ìdìhun tí kí o ṣe jẹ̀sí ayé iṣẹ́ ọ̀mẹ̀mẹ̀lẹ̀ jẹ́ gbòkè ayẹ́lẹ́ gbégi àdẹ́pẹ́ bìlí màmọ́ lè bìlí ẹ̀ máa yọ ìbìlí ni kí lọ lóhùn yóò máa lọ akẹ́hùn kà níbi ẹ̀ka ẹ̀ rẹ̀ ẹ̀ka níbi kà ṣojójì kẹbìlí ìdúró àti ẹ̀ máa ṣojójì dáàmà àmàṣẹ dọ́là má dọ́dọ̀ dàgẹ́bìlí kẹbìlí ni kí sùmọ́ kọ́ tù lọ́nà dúró alábìrò ayú mẹ́rin ìgbàka ya lẹ́wọ́nẹ̀ ka níbi wá sí kàmí kábìrì sùsì jẹ́dà yìí òun làbárì ya ká níbi kwami kábìrì má ka má má má má má má ìlàbárì yìí kíkẹrẹ búbí kìdí habasha ìgbọ́kùnmá gbọ́kẹ́lẹ́ mẹ́ alhamdulilayi alhamdulilayi màwá ìyẹn wá àti èkìtọ́ gẹ́lẹ́ nìdẹ́n ìyẹn sàkànyà màwá tó yẹn màwá tó yẹn àkànyà fomune ya kanyale sende mahom dabi anya gbo hijratu sania ojo ki mo ari tomo ele so jo mne ko jo do atomo anya ni ele ki on do ka gbo ojo ki ma barka to assalamu alaikum wa rahmatullahi wa barakatuh